على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìtẹ̀síwájú àlàyé àwọn ahadith tó wà nù wé two hundred golden hadith from the messenger of Allah ti abdulmalik mujahid ti ilé tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tó gbé jáde hadith ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gọ́rin láàmú ṣàlàyé ẹ̀ láàárọ̀ insha Allahu ta'ala àdìsí nàmbà eighty three tí òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí pé man salla al-isha man salla al-isha fi jama'atin faka'annama qama nisfa al-layl wa man salla subha fi jama'atin faka'annama salla al-layla. كلها ما قال قالهم يجي ان شاء الله السلام محمد صلى الله عليه واله وسلم سيقي من صلى لإشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله lẹ́ẹ̀kan sí man salla li isha'a fi jama'atin faka'annama qama nisfa al-layli wa man salla subha fi jama'atin faka'annama salla al-layla kullah hadith yẹn sọ́yìn muslim hadith number six hundred and fifty six hadith number six hundred and fifty six ṣùgbọ́n tó bá jẹ́ tarkim ti gbogbogbò ni a rí inú hadith number one thousand four hundred and ninety one níbẹ̀ hmm, tí a bá tó lé ní èjì láti hadith alákọ̀ọ́kọ́ one thousand four hundred and ninety one ṣùgbọ́n tá a bá wà ní sọ ẹ́ muslim tó fi tètè rọrùn hadith number six five six òní ọlọ́run fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ hadith ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé man salla li isha'a ẹni tó bá kírun ìṣáì fi jama'ati ní jàmá kan ó kírun ìṣáì ní jàmá fàkà annama qama nisfa layl ó dà gẹ́gẹ́ bí ẹni tó fi ìlàjì òru kírun tó dìde ní ìlàjì òru tó yan náfìlà fún ìlàjì òru wa man salla subha fi jama'ati ẹni tó bá kírun àṣùbà sọ̀látù ṣùbà tàtúnpé sọ̀látù fàjìrì ìran àárọ̀ kùtù ó kí ní jàmáà fàkà ánàmà sọ́là láìlà kùlà ó dà gẹ́gẹ́ ẹni tó kí tó dìde lóru ó dàbí ẹni tó dìde lóru tàbí ó fi gbogbo òru kírun ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi sọ pé man sọ́là lè ṣá àfi jama'atin ẹni tó bá kírun ìṣáì ní jàmá kan jàmá ló ti kí faka anama kọ́ọ́mà ní sọláì lọ́dàbí ẹni tó yan náfìlà fún gbogbo fún láàjì òru ló dúró ní láàjì òru tó fi dúró ìyan náfìlà wàmọ̀ sọ́là sóbàá fi jàmá àti ẹni tó bá tó wá kírun ṣubú ìrun àárọ̀ ní jàmá faka anama sọ́là láìlà kùlà ó dàbí ẹni tó fi gbogbo òru kírun hadith yìí ṣe pàtàkì alákọ̀ọ́kọ́ nú àwọn tá a rí gbọ́yé nínú irun yìí òun ni pé ìrun méjì wà tí wọ́n jẹ́ irun ọ̀ranyàn ìrun alákọ̀ọ́kọ́ ni ìrun alẹ́ ìṣá ẹlẹ́ẹ̀kejì ni ìrun subọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn méjèèjì ní àwọn ọlá kan tí wọ́n fi yàtọ̀ sí àwọn ìrun yòókù zor asr àti magrib ẹ̀rí ọlá yẹn náà ni wípé téèyàn bá lè kí irun yẹn ní jàmá wọn ò fún ní kó fi gbogbo kí n bá kí méjèèjì dhalika fadlullahi yu'tihi man yasha àjùlọ tọlọ́run ẹni tó bá wù ní máa fún ọlá tó tún dárùn ni apá kan náà ṣàlàyé irun méjèèjì a máa fẹ́ nira díẹ̀ láti kí irun yìí torí pé èèyàn ń sùn lọ́wọ́ àti nira ah! ilẹ̀ tún ti mọ́nà ìrun ìṣáì náà ńgbà téèyàn bá ti bá gbòkègbodò pákáleke orun ó ti fẹ́ máa kàn yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹta tá a rí fàyọ ń bẹ̀ òun náà ni wípé <clears throat> àwọn iṣẹ́ tá ń ṣe wọ̀nyí ló ní láadáa gbogbo iṣẹ́ tá ń ṣe ló ní láadáa a lè mọ láadáa rẹ̀ a sì lè mọ̀ mọ́ a lè mọ̀ pẹ̀lú pé a rí i tí ọlọ́run bá sọ nínú alukoran pé ẹ̀san yẹn láàdá ẹ̀san lóore tó wà fún ni a sì lè mọ̀ pẹ̀lú pé a rí kà nínú súnà ànábì sallallahu alaihi wa alihi wasallam pé ànábì sọ wípé ẹ̀san tó wà fún ni láàdá tó wà fún ni a lè mọ̀ mọ̀ bóyá ọlọ́run ò kádàrá kárí nínú Quran tàbí kárí inú súnà ṣùgbọ́n lómi lè mọ̀ torí pé òun lè rí kà a sì lè a lè mọ̀ tẹ́lẹ̀ ká gbàgbé tàbí ká tiẹ̀ ká gan-an mọ̀ ní wá ràn kó mọ̀ jẹ́ pé ọpọlọ wa làákàyè wa lè mọ̀ lọ ọbẹ̀ pé ládá tó wà fún iṣẹ́ yìí ni a mọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀mọ̀ pé ọlọ́run ọba àlékè ọlá ó máa ń fún kálukú ní òye ó sì ń fún kálukú ní ìmọ̀ ó ń fún kálukú ní ọgbọ́n àti àgbọ́yé àwọn méjì lè jọ ọmọ kí ó bá kan náà kí wọ́n kẹ́kọ̀ọ́ níbi kan náà ṣùgbọ́n nígbà tí ẹnìkan bá ṣàlàyé n tó kà á pè dì fún pé sàdánkátà tẹ́nìkejì bá ṣàlàyé tiẹ̀ á dàbí ẹni pé ẹni àkọ́kọ́ ò tiẹ̀ sọ nǹkan kan tẹ́lẹ̀ ni dhalika fadlullahi yuti'i man yasha bọ́lá ń ṣe máa ń fún kálukú tiẹ̀ ni so a lè mọ̀ nínú rẹ̀ la fi mọ̀ pé kéèyàn kírun ṣáì ní jàmá àṣì olóore oore wo ló san olówó à ó dàbí ẹni téèyàn fìlà jì òru dìde yànnà fìlà ni tí wọ́n bá kí ṣubú nǹkan ó dàbí ẹni pé èèyàn fi gbogbo òru yẹn náà fìlà. àkíyèsí tá a bá wo hadithi dáadáa yóò dàbí ẹni pé ẹni bá kírun ìṣáì ní jàmá tó tún kírun àṣùbà ní jàmá ẹ̀san tí ó gbà dàbí ẹni tó fi odidi òru kan àti ìlàjì òru tó fi yan náfìlà tó fi dìde kírun fọlọ́n eléyìí hàn ó wà zọ́hìr ó hàn náà àdìtì yìí torí pé ànábì ní téèyàn bá kí ìṣá ní jama faka anama kọ́ọ̀mà nisfa layli ó dà gẹ́gẹ́ bí ẹni tó fi ìlàjì òru kírun half of the night. gbàtà ànábì òtún wá sọ mọ́nsọ́lá subaha fi jama àti tí wọ́n bá kírun ṣubú ní jama faka anama sọ́lá layla kulla ó dàbí ẹni tó fi gbogbo òru kírun ẹ rí i pé gbà tó sọ̀rọ̀ ṣubú ó gbogbo òru ni gbà sọ̀rọ̀ ìṣáì ó ní láàjì òru pé odidi òru kan àti ìlàjì. apá kan náà àwọn àfa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa wa ṣàlàyé fún wa wípé kì í ṣètumọ̀ rẹ̀ nìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá kírun ìṣá níjàmá tó tún wá kí ṣubú níjàmá ó dàbí fi gbogbo òru kírun ni pé ìran ti ìṣá yẹn ládàá rẹ̀ yóò máa jẹ́ ìlàjì ti ṣubú yóò máa jẹ́ ládàá ìlàjì òru eléyìí rí pé àwọn hadith wá tí wọ́n ṣàlàyé fún wa tábàlọ́ katira sẹ́rí sọ́yì muslim ti àfáwà àlè tí ó bí ó ní wọ́n mú àwọn hadith mẹ́wàá gẹ́gẹ́ bí etí ibn hibban mọ́ wa ní sọ́yì ẹ̀ wọ́n dẹ̀ ní isnadin sọ́yì ó ní anabi sallallahu alaihi wasallam sọ pé man salla li isha'a wal ghadata fi jama'atin fa ka'annama qama layl àti ètò àánú sunan abi daud bẹ́ẹ̀ ṣe ṣàlàyé pé ẹni tó bá kírun ìṣá àti ìrun àárọ̀ ní jàmá ó dàbí ẹni tó fi gbogbo òru ìyẹn làwọn àáfàá sọ pé tẹ̀wọ̀n jù pé oru kan àti ìlàjì lọ wallahu ta'ala alam òye tó ṣe pàtàkì ni pé èèyàn fi òru òfin yanáfìlà láì yanáfìlà kankan téèyàn sùn àkíyèsí kejì ǹjẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ yìí wá ni wípé téèyàn bá ti lè kírun ìṣá ìníjàmá kó ní lérò kó wọn ó kì í ṣubú ìníjàmá kó sì kì kò ní bùkátà sí tahajud kò ní bùkátà sí pé kó má wulẹ̀ dìde lólu náà níyàn náfìlà ládàá tí ó gba àwọn ti kú kọ́ fún un rárá ìtumọ̀ rẹ̀ kọ́. ẹ̀ka náà mi ní fáka anamọ́ ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe kí ni tẹ̀síbí nìyẹn ó dà bí ẹni tó fi gbogbo òru kírun kì ṣe pé ó ti fi gbogbo òru rẹ̀ kírun. ìyẹn ni pé ẹ̀san tí yóò gbà ní déédéé ẹ̀san kéèyàn ó dìde lóru yẹn àdìsí ànábì ń gbìyànjú láti sọ fún wa ànábì ń sọ fún wa sallallahu alaihi wasallam ń sọ ẹ̀san ládàtàgbà látara kíkírun ìṣáì àti ṣubú ẹ̀ ní jama ládàá kéèyàn dìde láti alẹ́ àná títí di àṣùbà kéèyàn yan náfìlà kéèyàn má sùn rárá òun ló ń tàn máa gbà kìí ṣe pé tùmọ̀ rẹ̀ ni pé ó ti dìde kírun lóru rárá ìbájẹ́ pé tùmọ̀ rẹ̀ ni àníírí àwọn ànábì gangan fúnra wọn sallallahu alaihi wasallam ní ránàbí kò máa yan náfìlà fúnra ẹ̀ lóru a ò sì ní rí àwọn sàhábà kí wọ́n máa yan náfìlà mọ́ wọn kàn máa kí jama ní níṣà àti sógbò ní jama wọ́n sì jẹ́ ẹni tó dún ní máa jama ṣùgbọ́n ẹ̀sùn tá a gbà nìyẹn irun òru tí irú òru tá a mọ̀ sí sọlátù tahajud tá a tún pè ní wítírì tá a tún pè ní kìyàmù láìlì ó ní ẹ̀san tiẹ̀ lọ́tọ̀ àti àwọn ọ̀sọ́ ìsù àwọn àdáyanrí tó wà fún ìrun òru tí ànábì Muhammad sọlọlọhu alayhi wa wa tó sọ pípé ó ń bẹ fún ìrun òru so ìdí to tó fi pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wá máa wo nawafil pé òun ti yan náfìlà lóru nítorí náà òun ò ní bùkátà òun ti ìṣá òun ti kí níjàmá òun sì ti kí òun ti kí ní jama ìyájílé dáàléka ó wà láyà tájì ilẹ̀ tahajud nítorí náà òun ò ní bùkátà sí kó yan tahajud mọ́ àṣìgbọ́ àdìsí ni o kìí ṣe àgbọ́yé àhádìsí rárá bó ti wulẹ̀ kó ma. ìbéèrè lè wáyé wípé àwọn obìnrin wa ń kọ́ nígbà tá a sọ pé káwọn obìnrin máa kírun nínú ilé ẹ wo ládàbàǹtàbàǹtà àbí ẹ̀san ńlá èyí tó máa fo àwọn obìnrin yìí ru èsì ni pé kò fò wọ́n ru kankan ẹni tó sọ fún wa pé ká lọ máa yan náfìlà àbí ká lọ máa kírun ọ̀ràn èèyàn ní mọ́ṣáláṣí àwa ọkùnrin òun náà ló sọ fún àwọn obìnrin wípé kí ni o wípé kí wọ́n máa kí ìran tiwọn nínú ilé lólóore jù fún wa bó tilẹ̀ pé tí wọ́n bá lọ mọ́ṣáláṣí kì í ṣe é o ṣùgbọ́n òjíṣẹ́ ńlá Muhammad sọlọ́lọ́hu aléhi wa alihi wa sálàm ó jẹ́ kó yé wa pé irun tí obìnrin bá kí nínú yàrá rẹ̀ ó lóore ju èyí tí ó kí ní pálọ̀lọ̀ tàbí lẹ́ẹ̀dẹ̀ èyí tó kí lẹ́ẹ̀dẹ̀ ó lóore ju èyí tó ṣe kíni tó lọ kí ní mọ́ṣáláṣí lọ sórí àpé bó ti wù kó lọ mọ́ṣáláṣí lọ kírun tó ládàá tí ó gbà ń bẹ kò lè tó èyí tó máa gbà nígbà tó bá kì í inú ilé nítorí náà láti ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí tó náà irun òru inshallah ta'ala bóyá ń gbà a máa ṣàlàyé àwọn ẹ̀san tó ń bẹ fún kádìdè lóru tó náà yẹ kí àwa gangan fúnra wa ká lóru láti lè máa yan tàhájú torí ó ní àwọn ọlá. Mm. Eh, tẹ́ bá wo nu imran sura aya one hundred and thirteen ọlọ́ni min ummatun qa'imatun yatluna ayati la ana al-layli wa hum yasjudun ẹ̀rí wọ́n yìí ṣẹgbẹ́ o náà àwọn tá a a fún wì àwọn ìjọ tí wọ́n máa dìde tí wọ́n máa wa hum yasjudun lẹ́yìn tábà wo inú sọ́rọ́tù furqan sọ́rọ́tù lè furqan sọ́rọ́ twenty five ní àyà sixty three sí sixty four ọlọ́run gbà tí ń ròyìn àwọn ẹrú sí ọlọ́run tòótọ́ ọlọ́run wa ibadu rahman alladina yamshuna ala al-ardi hauna wa idha khatabahum al-jahiluna qalu salama walladina yabituna li rabbihim sujjadan wa qiyama ọlọ́run àwọn ẹrú sí ọlọ́run tòótọ́ àwọn làwọn tó ṣe pé wọ́n rìn lórí ilẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn aláìmọ̀ kan bá gàn wọ́n tí wọ́n bú wọn wọ́n sọ pé àlàáfíà fún yín àwọn tó ṣe pé yàbí túnà lè rọ̀ bí im òru wọn wọ́n máa lò fún lura wọn ní sùjàdá níforíbalẹ̀ wákìyàmà àti nàró ẹsẹ̀ ìwọ́lọ̀ ń pa ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam láṣẹ ẹnu suratu muzammil látàáyà alákọ̀ọ́kọ́ ya ayyuha al-muzammil ìrẹ́ ànábì kumil layla illa qalila dìde lóru ìgbà díẹ̀ ni kó máa fi sùn nisfahu ilaji awinkus tàbí kó dínkù minihu kọlílan mọ́tò láì kó dínkù ọ̀zídì ah, àárẹ̀ tàbí kó lékún wàrọ̀ tìlìlì kùránà tàrùtìlà máa ka kùránì ní ṣíṣẹ́ ń tẹ̀lé máa ka kùránì ní dàá wúrúrú. wọ́n kà kúrán wàlá sí ìdínà lìsàn láfi sí ìdínà lìsàn mọ́nà wàmí lìsàn láti ọ̀sán ìyàlú wẹ́nìwé yàrí kúlẹ̀ aláàdé alásàmọ̀tì lámì yẹlé rẹ̀ mílẹ̀ wọ̀rọ̀ tìlìlì kúrò ánẹ́ tààrù tìlà sísẹ̀ntẹ̀lé ni wàrà máa kà ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdá jẹ́ ẹnẹ́sọ̀rọ̀lọ́hì wàlúfàtì kìí ṣe ìdájà ẹnẹ́sọ̀rọ̀lọ́hì wàlúfàtì wàrà ìtànẹ́sọ̀ ورأيت الناس يدخلون في دين الله أفواجا وعفوا أرافكو كان يكني ní ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀rí nínú àyà yẹn Ọlọ́run sọ fánàbí nínú kó fi ìlàjì òru kó fi dìde kó máa yànnà fìlà tàbí kó jẹ́ kó ju ìlàjì òru lọ tí ó fi yànnà fìlà tàbí kó jẹ́ kó dín sí ìlàjì òru tí ó fi yànnà fìlà tẹ́bá tún wo nusratul insan ọlọ́run ni wadhkur isma rabbika bukratan wa asila máa rántí orúkọ olúwa rẹ ní òwúrọ̀ kùtùkùtù àti ní àṣálẹ́ wàmínà láìlì tó bá wá dínú òru lóru fasjude láwù forí balẹ̀ fún wasabbihu ṣàfọ̀mọ́ fún láìlan lóru tawilan tó gùn náà àwọn àyà Kùránì ni ẹ́ amman huwa qanitun ana al-layli sajidan wa qa'iman yahdharu al-akhirah. ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب يعني سورة الزمر سورة 39 آية 9 ọlọ́run ọba ní amen huwa qanitun sura kí mo pè sura thirty nine ní suratu zumar aya ẹlẹ́ẹ̀kẹsàn-án ọlọ́run béèrè lọ́wọ́ ní stefan ọlọ́run amen huwa qanitun aya nine yes amman huwa qanitun ǹjẹ́ a lè fi wọ́n wéra wọn ta ló nítọ̀hún huwa qanitun ẹni tó jẹ́ olùtẹ̀láṣẹ ọlọ́run hmm, alqanit hmm, ìgbà tó lọ́n sọ fún ìyá Maryam ìyá Isa okunutu okunuti hmm, wasjudi máa tẹ̀lé àṣẹ ọlọ́run ẹni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba olùtẹ̀lé tọlọ́run áná àlẹ́ìlì sáàjìdàn tó yẹ pé ó ń forí balẹ̀ sáàjìdàn ní àwọn àná àsìkò òru wakọ̀ iman tó sì ń nà ró ń bẹ̀ ìyẹn kó ń kírun gbẹ̀rún dó yá darulẹ̀ àkìrọ̀ tó ń páyà ọjọ́ kan yìí páyà ọ̀run wọ̀yárí ju rahmata rabbi tó sì nírètí ìkẹ́ olúwa rẹ̀ àánú ẹ̀ kó lè sọ fún wa rẹ̀ ànábì hali yastawi ladina ya'lamuna wa ladina la ya'lamun tí wọ́n jọra àwọn ẹni tó máa tẹ̀ tí ó máa ìdùnnà mọ́ yàtọ̀ dọ́kàrú olùdàlẹ́bàbà àwọn tí wọ́n mọ̀ rántí tẹ́lẹ̀ yóò jẹun náà ìrántí fún làwọn onílàkàyè torí àsìkò ṣá àwọn àyà pọ̀ hmm, nínú àyà Qur'an tí ọlọ́run bá ń sọ tá a bá tún wo nínú sọ́rọ́tù ọlọ́run bá ń sọ fún wa nínú ọlọ́run ní innal muttaqina fi jannatin wa uyun akhidina ma atahum rabbuhum innahum kanu qabla dhalika muhsinin suratu dariyat ni insha Allah ta'ala kanu qalilan min al-layli ma yahja'un wabili asaharihum yastaghfirun ẹ̀rí ọlọ́ni kánú àwọn èèyàn wọ̀nyí nígbà tí wọ́n jogún àlìjáná yìí kí ni wọ́n ṣe qalila mina al-layli ma yahja'un díẹ̀ nínú òru ni wọ́n fi máa sùn wabili asahar tó wá dá àwọn àsìkò òru hum yastaghfirun wọ́n máa ń tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀rí hmm. ìnáma yukminu bí àyà àti ìnàlẹ̀ dínà ìdá dókìrú bí ha kọ́ọ̀rù sùjàdà wàsábìú bí hamdi rọ́bì wà ọmọlá yastakbirun tatajafa junubuhum anil madaji yad'una rabbahum khawfan wa tama'a wa mimma suratu sajida ni sura 39 aya and astafula sura 32 aya 15 to 17 tatajafa wọ́n gbé ẹ̀gbẹ́ junubu wọ́n gbé ẹ̀gbẹ́ wọn jìnnà anil madaji sí àwọn ibùsùn wọn kí ni wọ́n wá ń ṣe yad'una rabbahum wọ́n ń pè olúwa wọn khawfan pẹ̀lú ìpayà pé ṣọlọ́run ó gbà báyìí wa tama'an àti ìrètí pé ọlọ́run ó kúkú gbà wa mimma razaqnahum yunfikun ń ta palẹ́sẹ̀ fún wọn ta fún wọn ní dúkìá wọn tó ná ń bẹ̀ ọlọ́run ní fala ta'lamu nafsun ẹ̀mí kan ò mọ ma ukhfiya lahum tá fi pamọ́ fún wọn min qurrati a'yun nínú ìṣojú lọ́yìn ìjọ gbéǹde jaza an ẹ̀sán lélẹ̀ ibi màkàánú ya àmàlù pẹ̀lú tí wọ́n gbélé ayé ṣe yẹn àwọn ayé àkùrán àṣà pọ̀ kọ́lọ́n kò ṣàánú wa ah, Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní sú ila rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n béèrè lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà àdìsí mọ́ Muslim ayò sọ̀lá àti afdọ́lù ba'dal maktuba ìrun wo ló tún lọ́lá jù tó lóore jù téèyàn lè máa kí lẹ́yìn ìran ọ̀ràn àyàn náfìlà wo ló lọ́lá jù tá a lè máa yàn ṣé duha ni ṣé àwọn oríṣiríṣi ànábì ní asọ̀láàtú fi jawfi layli asọ̀láàtú fi jawfi layli ó ní ìran tá a kí ní òru yẹn tá a bá jí tá a kí tá a jùdù ọlọ́run ó ṣàánú wa nú àdìs abdullahi ibn salam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ayu annas ẹ̀yin ọmọ ènìyàn afṣu sàlámà wà àtọ̀ìmù tọ̀ámà ẹ máa fọ́n sálámà ká láàrin ara yín ẹ sì máa fáwọn èèyàn lóúnjẹ wàsílù araham ẹ máa sọ pípọ̀ wàsọ́ọ̀lù bìláìlì ẹ máa yànnà fìlà lóru wà náà sùnìyà nígbà táwọn èèyàn bá ti sùn tàdékùlù tadkhulu lijannata bisalami ẹ sì wọnú àlìjánná pẹ̀lú rọrùn mm, àlàáfíà ọlọ́run ṣàánú wa torí náà àwọn àdìsí pọ̀ tàbáwá àdìsí amúrú bọ́nà abáṣà nù àdìsí anábìwá muhammad sallallahu alayhi wa sallam ti imam tirimidi ó ní akọrọbù máa yakunu rọb minale abdi fi jawfi layli akhir fa inistatọ́ta an takuna mímọ̀ yadkuru lọ́ha fi tilka sáà fakun hmm? àsìkò ní akọrọbù máa yakunu rọb minale abdi àsìkò tọ́lọ̀ ń súnmọ́ sí jù fìjọ́ fìlẹ́ ilẹ̀ àkìrì ni lóru ni ní ọwọ́ ìkànnì òru tá a bá dá òru sí mẹ́ta ìdá tó kàn bóyá láti nǹkan bí aago mẹ́ta aago mẹ́ta àbọ̀ wá títí di àṣùbà fanista tọ́ọ̀ta ànábì tó bá níkàápá ń takú náà ní mẹ́yọ̀t kúrò láàfin kìlì kàṣà nínú àwọn tí ó mọ̀ láti ọlọ́run lásìkò yẹn fákùnrin ó yá tètè abu rera ní àjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam hadith abu sọ yìí ni ó ní rahimallahu rajulan qama min al-layli ọlọ́run bá mi kí arákùnrin kan tó dìde lóru tó wá yan náfìlà wà áyè kọ́dọ̀ mọ̀ra àtà ó fàṣọlá ó jíyàwó ìyàwó náà kí fàìnà abat tíyàwó bá kọ̀ mọ́tò hafi ìwájí alimá wọn omi sí lójú wà rọ́hìmọ́lọ́hù mọ̀ra àtà nǹkọ́ mẹ́tìmínà lẹ́yìn fàṣọlá ọlọ́run bá ní kẹ́ obìnrin kan tó náà jí dìde lóru tó yan náfìlà wà áyè kọ́zọ́t ṣàwùjá fàṣọlá ó wá ọkọ rẹ ọkọ ẹ̀ náà kírun fàyín náà ábà nádọ́ ha ti fi wájú ìlmá tó ń pamí lẹ́rìn yẹn alábìnrin tọkọ yẹn kọ̀ tí ó dìde òun omi sí lójú tó bá ẹ lójú rú ọkọ tó jẹ́ o kó máa jẹ́ pé gbàkáǹdì ni fi dá ọ tàbí ipa ni ó síbi rẹ̀ ló ti mi sí <laughs> kọ́ọ́mọ́ wàsọ́làyà raka'atayni kùtìbá mínà dàkìrínà lọ́hà kàtírọ̀ wà dàkìrọ̀ táwọn méjèèjì bá dìde tó ń kálukú wáyàn gbọ́nàfínà àràkà méjì péré lóru á kọ àwọn méjèèjì sínú àwọn wo ni olùrántí ọlọ́run lọ́kùnrin lọ́pọ̀lọpọ̀ àti àwọn olùrántí ọlọ́run lóbìnrin lọ́pọ̀lọpọ̀ hmm? ọlọ́run ó sànù wa. Ah, Ànábì sallallahu alaihi wa sallam ní alaykum bi qiyamil layli fa innahu da'bu salihin kọ̀bìlákùn ó dọwọ́ yẹn máa yan náfìlà lóru torí pé ṣe sí àwọn ẹni rẹ̀ ṣáájú yín nìyẹn wàkúrúbà ìlọlọ ó sì jẹ́ ìsúnmọ́ Ọlọ́run wàmúnẹ hàt yanil ìtìní a máa kọ wa ẹ̀ṣẹ̀ fún yàn wàtẹkfírí lìsàyè hàt a sì máa pa gbogbo àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí yàn bá ṣẹ̀ yóò máa parẹ́ hmm, yóò máa parẹ́ hmm, yóò máa parẹ́ yàn bá lọ wọ ìwọ ọgẹlú Sheikh al wọn sọ ààrẹ àti sọ ìjàmì insha Allah ta'ala. Hmm? anabi wa muhammad sallallahu alayhi wa ibn umar ó ní anahu ra'a ru'ya faqassaha ala hafsa faqassatha hafsatu ala rasulillahi sallallahu alayhi wa sallam faqala ni'ma rajulu abdullah law kana yusalli min al-layl ẹ̀rí wọn ibn umar abdullahi ibn umar ó lálàá lóru ó wá rọ́ àlá yẹn fún ìyá wa hafsa <clears throat> radiyallahu ta'ala anha ìyàwó àtúnṣọ radiyallahu ta'ala ní àwọn aṣọ aláǹ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ah, gbà tó wà ní Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma àwọn ńláńlá lóru ànábì náà ah, ní ìmọ̀ ọ̀rọ̀ jùlọ Abdullahi ah, Abdullahi máa ń dà láàrẹ̀ máa ń dà láàrẹ̀ láwùká náà ìsọ ìbàjẹ́ kò lè máa dìde lóru yẹn náà fìlàní wọn ní orí wáyà nínú slavzu mi láwùkánà ìyàkùsùrù sọlá mìíràn lẹ́yìn tó oh, ẹni rè mọlá abdullahi yóò ìbàjẹ́pọ̀ lè máa ní anáfílà lóru ni. Mhm. sálímù ni fàkánà abdullahi bá àdàdà àlìkàláyà náà mọ̀mìnà lẹ́yìn ìlà kọ́lí ìlà wọn láti jọ náà tábìlà ìbùnú márù ti gbọ́ rọ̀dí aláàtàlá ànìhùmá ó ní kó jẹ́ ẹnìkan tí sùn lóru mọ́ àyàfi àsìkò díẹ̀ òun ló máa fi ń sùn hmm, àwọn nǹkan pọ̀ ní àwọn àǹfààní tó ń bẹ fún ẹ̀kájà dáadọ́ ń bẹ nítorí pé nǹkan gangan kọ́ la fẹ́ ṣàlàyé ṣùgbọ́n ká máa jíròrò kò lẹ́gbẹ́ o kò lẹ́gbẹ́ ọlọ́run bọ́ sànà so ìtumọ̀ àdìsí kọ́ ni pé àní ìdí tahajjud mọ́ o ìtumọ̀ rẹ̀ pé ládàá tá a gbà ní torí náà gbogbo àwa ọkùnrin tó jẹ́ pé alẹ́ hmm, àkíyèsí wa nìyẹn òyìn láfi kásẹ̀ rẹ̀ insha Allah ta'ala pé tó bá ti dìrọ̀lẹ́ lábá kí mọ́ gíríbì tán uh, Premier League um, La Liga um, hmm, abẹ̀wò ló tún kù báwọn uh, oríṣiríṣi Serie A àbí bí wọ́n ṣe ń pè àwọn oríṣiríṣi báwọn àti ní features bá ṣe ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì ni wọ́n ti kọ́ sára bọ́ọ̀dù kìíní kan versus kìíní kan FA Cup final uh, eh, shield kìíní kan community shield eh, premier kìíní kan kò síjọ́ kan téèyàn ní sí bọ́ọ̀lù láyé ní tí ì jẹ́ kí wọ́n kí ṣáà ń tiẹ̀ nù ó lọ wo bọ́ọ̀lù. mo wà ń kan kan mo kan wa ń bọ̀ mo wo bọ́ọ̀lù wa nídìí bọ́ọ̀lù ló ń bọ yẹn ah, wọ́n ní wa gan eh, àwọn so imamu tó yẹ kó lọ kí ṣáì fáwọn èèyàn wọ́n ló ń gan ló ń àwọn hmm? so ọpọlọpọ wa tá a wò kò ní kí ni kò ní ká lè gba torí pé kí n lé Ah, pàápàá tó bá tiẹ̀ lọ di FA Cup final tàbí Europa semi-final quarter final semi-final final tàbí Championship quarter final semi-final final kí kọ́lọ́bù ẹ kò ti wọ́ ah ọmọ kan tí mo ṣe ra yẹn mo fẹ́ lọ wo ọmọ wo ló ra ṣé wọ́n rí ọ ń bí Nàìjíríà ṣé wọ́n ti ẹ̀ mọ́ pò exist hmm? FA Cup quarter final ah Giant àwọn Giant fẹ́ wó lónìí gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn kò ní jẹ́ àgbàlá dáì tó náà ká ṣàkíyèsí eléyìí bọ́ọ̀lù tí wọ́n bá gbà tán wọ́n ó ṣó rẹ̀ padà ó lọ YouTube ó rí wò lọ́dọ̀ ara rẹ̀ ó ní tẹlifíṣàn lé ó padà wò ṣùgbọ́n lómi ní àá kéèyàn lọ síbẹ̀ yẹn gbogbo àwọn kọ́mẹ́ǹtì àtàwọn ah, àwọn èèyàn àmọ̀ ṣe mọ̀ pé a ní supporters bẹ̀yẹn láti máa ráyè ṣe yẹ̀yẹ́ síra wa máa tanra rẹ̀ jẹ́ bó bá ti kó nù sáré òun rántí làlígbà kankan mọ́ ó kàn bá ara rẹ̀ wájú ọlọ́run ọlọ́run má jẹ́ kí ajá sèbù tí ò fò ṣé nítorí náà ká ṣọ́ra wa ká rí pé La Liga ni o Serie A ni o Premier League ni o Championship ni o Europa ni o FA ni o àti gbogbo ohun tí ń jẹ́ spọ́ọ̀tù pátá ìwọ tó yẹ láìkí basketball ìwọ tó láìkí hockey ice hockey ni o field hockey ni o lawn tennis ni o èyí tí wọ́n ń tàwọn obìnrin ni o tàwọn ọkùnrin ni o Eh, badminton ni o volleyball ni o eh, kìnìún àwọn èèyàn fi bẹ́ẹ̀ gbádùn rẹ̀ nàìjíríà yẹn ni kìnìún baseball bọ́tẹ̀lómi fẹ́ràn rẹ̀ náà gbogbo nǹkan wrestling eh, boxing ó tiẹ̀ tó ní ìsìn kí wọ́n sọ pé Tyson Fury àti kí lórúkọ ọmọ nàìjíríà yìí wọ́n fẹ́ já o ó wá lọ bọ́ sásìkò ìṣá yìí níbí ọ̀pọ̀lọpọ̀ ni oníkíṣà yẹn torí pé ó fẹ́ wo live. Mm kò fẹ́ wò ọláìkọ́ lọ́wọ́ ṣàánú wa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn má ká jẹ́ kó di wa lọ́wọ́ àwọn ládàá tá a máa gbà yìí ọlọ́run bá yóò fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún wa bẹ́ẹ̀ náà ni ẹgbàá míì tí wọ́n bá ń browse èèyàn á máa browse mọ́ kejì kan máa ṣá èèyàn ti ṣe tán báyìí èèyàn kàn máa browse browse browse browse yóò bá máa ká nígbà tí yóò bẹ ìlàjì bá aago mẹ́sàn-án ti lò wọ́n ti kí máa tán ní mọ́ṣáláṣí wa hmm. èèyàn bá ti rí i pé wọ́n ti pè ràn iṣẹ́ àbí èèyàn ti máa wá aago kí èèyàn fi bíráùsì nílẹ̀ kí èèyàn fi ẹ̀pà sẹ́ẹ̀tì ọ̀hún gan hmm, kí èèyàn pa sẹ́ẹ̀tì àbí wọ́n tó ń ṣiṣẹ́ ní complain àwọn òṣìṣẹ́ kan wà tó yẹ pé almost twenty four seven báyìí ni wọ́n máa ń wà glued to set wọ́n máa pè wọ́n ni àwọn tó bá ti dàsìkò tíṣà ń bọ̀ yẹn wọ́n dùlẹ̀ lọ́bẹ̀ tó bá ti lọ́bẹ̀ ò ní lè kíṣà ìníjàmá òwúrọ̀ àwọn kan báwọn yẹn ṣe pàtàkì àbáwá tá à ń ṣe research torí àwọn kan yẹn máa ń jẹ́ kéèyàn wà obsessed èèyàn ṣe research masters phd postdoctoral àbí èèyàn ti jẹ́ èèyàn ti gba phd ó ṣe postdoctoral ó fẹ́ di prof ó ń try láti kọ paper nígbà tí wọ́n access paper rẹ̀ wọ́n ló kù paper méjì tí ó fi qualify fún professorship ó wá ń sáré ó ti dá associate torí ẹ̀ ní òfin mọ́ kíjà wọn ní ṣáà ẹlòmíì ò ní pépà tó tó ti di prọ́fù bẹ́ẹ̀ lọ́n kò sí ń rọrùn kò di prọ́fù má torí pé ó fẹ́ di prọ́fù pàdánù ládàá tọ̀run prọ́fù ayé ló mọ̀ mọ̀ hmm? ọ̀rọ̀ búkà ni wọ́n béèrè nu sàárè mọ̀ díìnù káwọn ò ní béèrè pé ayé prọ́fù phd holder kó lóun sànù wa abẹ́lọ́run bá lékè ọlá kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa lọ́mọ jì ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ìwọ tó ò ní lọ́wọ́ má torí pé ò rí òtí ìjẹun alẹ́ pò ní lọ kíṣà ẹ̀ ní jàmá ó lè jẹ́ ìrùn tó lọ tún gan lọ́lọ́run ó fi jẹ́ kó ń jẹrẹ ó yọ. dáadáa ẹlòmíì ti lè rójú ẹ kó kọ́rẹ́ lọ́wọ́ ìwọ sí tó bá dáàárọ̀ ọjọ́ kejì tó one thousand ni ó fi bọ́ hmm, five thousand ni ó fi bọ́ ọ lọ́wọ́ ó dẹ̀ lè yà ọ́ lẹ́nu ó kàn rí wọn àgbé rẹ̀ wọn ni ó délé ó mú ni àfa kan mọ̀ gbé ráìsì wa ta ni wọn ah, ò mọ̀ sani kan gbé fún yín ni nígbà àwọn ti rójú rẹ̀ tó kọ́ rẹ lọ ní ṣáà wọn ti mọ̀ pé òṣò ń jẹnu ọlọ́run ṣàánú wa ọlọ́run kò gbà fún wa. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وسلم آه، تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته